òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí Ìsìlámù rẹ wò kò yé sáré ká òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí Ìsìlámù rẹ wò ó kò yé tójú bọlé ẹ jẹ́ ká jọ gbọ́ ètò tó dùn yín gbà ètò tó ń pariwo káyé tójú bọlé kágbára lọ́lọ́run ọba òdodo farahàn o. innal hamdalillahi ta'ala ṣáfìlì amúrọ́ọ̀dì wàkàṣífìlì kúrìbì wàdúrì wàlbàlà wa asika sọláàtì wa tamma taslima ala imaamil asfiya muhammadun bin abdullah wa ala ahalihi wa asihabihi. وتابعين لهم بإحسان إلى يوم التقابل إخوة الإيمان من مشارق الأرض ومغاربها فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته òdodo farahàn o òdodo farahàn rẹ múra títí láàmú rẹ wò kò yé sáré ká òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí síláàmù rẹ o kò yé tójú bọlé ẹ jẹ́ ká jọgbọ ètò tó dùn yùn gbà ètò tó ń pariwo káyé tójú bọlé kágbára lọ́lọ́run ọba òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí síláàmù rẹ o. Oyè tójú bọ̀lé. fún Ọlọ́run ọba ọba tó jẹ́ pé ó lágbára láti ṣe ìwòsàn gbogbo ohun tí jẹ́ àìsàn ayé pátápátá yányá kì í ṣàìsàn nìkan gbogbo òṣòro kíṣòro tó wù kéèyàn lè ní kó máa bọ́mọ nìyàn fínra ẹni tó lágbára láti sọ di àfihẹ́yìn táwọn àgbàlagbà àáfàá máa ń fi láwà ní òun náà ni Allahu Rabbul Alamin ọba tá a dúpẹ́ fún. lásìkò tá a wà yìí àlékún kẹ ọlọ́run àlékún gẹ ọlọ́run kó máa bá anabi sallallahu alayhi wa sallam anabi tí wọ́n ń sọ ní ọ̀rọ̀ wọn wípé gbogbo àìsàn ló níwòsàn nínú islam bẹ́ẹ̀ náà ni gbogbo àdójúkọ àbí ṣòro ló lọ́nà àbáyọ ó túmọ̀ sí wípé ó kù díẹ̀ káàtó fún mùsùlùmí tó níṣòro kan àbí kejì tí wàá ń lo orí òkè káàkiri tí ń torí òkè kan tí ń lo orí òkè kejì anabi tó sọ bẹ́ẹ̀ ọlọ́mọ́sà bá ká nábì àtàwọn aráalé wọn àtàwọn sọ̀hábà wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà tá à ń tẹ̀lé kí lọ́lọ́run wí kí lànàbì wí ọlọ́mọ́sà ìkẹwà láyé níkọ̀rọ̀ sàárè níbi tí ò ti sí káàsán tí ò sí káàárọ̀ tí ò sí káalẹ́ tí ò sí ọ̀rẹ́ mi má sọ sọ́rùn jẹ́ àròde ọlọ́run mọ́sà ìkẹwà níbẹ̀ ọjọ́ tálíkì ó wàá ya mọ̀ tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀wò níwájú rẹ ọlọ́run má dojú tì wá ń bẹ̀ ṣe wá lẹ́ni níwájú rẹ. ọlá agbára ọlọ́run ọlá ògo ọlọ́run. akẹ́nìkọ̀ọ̀kan wa káàbọ̀ sórí àkọ́tún ètò àlùbáríkà ètò tí wọ́n ti yín sókè lálaalá káàkiri gbogbo ilé epo ètò tí wọ́n ń gbọ́ nínú mọ́tò ètò tí wọ́n ń fi fóònù gbọ́ ètò tí wọ́n ń gbọ́ nínú ilé ètò tí wọ́n ń gbọ́ nínú oko pẹ̀lú rédíò ní bátìrì ètò tí ń ṣe gbogbo aráyé láǹfààní tá a pè ní òdodo farahàn Allahu Akbar akẹ́nìkọ̀ọ̀kan wa pẹ̀lú alukur'an orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnléláàádọ́ta ọlọ́run ọba àlekè ọláníwá ìdájà haka aladina yuminuna bi ayati na fakuli salamu aleikum tí wọ́n bá dé wá báyìí àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àmì ọlọ́run ẹ máa kí wọn pé àlàáfíà ọlọ́run kó máa bá wọn. bẹ́ẹ̀ náà ni ìwé lúùkù orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹrìndínlógójì the book of luke chapter twenty-four verse thirty-six bíbélì ní bí wọ́n ṣe ń wí nǹkan wọ̀nyí lọ́wọ́ jésù pàápàá yọ sí wọn láàrin ó sì kí wọn pé àlàáfíà fún yín o àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́njẹ́ tẹ́ ẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n túmọ̀ sálùbáríkà kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ǹjẹ́ lórúkọ olóòtú àgbà fún gbogbo ètò tí ń jáde níkànnì yìí ambassador Martins Alamu àti lórúkọ alámòjútó gbogbo ètò gbogbo tí ń jáde alàgbà Tóyìn Ọláìyá bẹ́ẹ̀ náà lórúkọ olóòtú ètò yìí afa abdulmajid hashim mc rajab lèmi dókítà abdulwahid tijani adékúnlé adéoyè ìwòsàn rọrùn ìmáàmù àgbà fún academic nigeria aláṣẹ àtolùdarí ìwòsàn rọrùn worldwide ni mò ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò òdodo farahàn níbi tá a ti ń safẹ́fẹ́ láǹfààní ní ayékòótọ́ eighty eight dot three fm tá a kalẹ̀ sí nílùú òwò níhàyín àwọn ànábì ọlọ́run wọn sì sọ àwọn èèyàn wọn máa ń sì wọn gbọ́ ni lónìí pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní sì wá gbọ́ o àwa náà a sì ní sì sọ ọlá agbára ọlọ́run wọ́n wá ní adébíyẹyìn mọ́ sí àgbà ọ̀lẹ ni wọ́n ń perú wọn gẹ́gẹ́ bí gbogbo àìsè mọ̀ wípé ètò òdodo farahàn láti bẹ̀rẹ̀ dópin no dull moment ni àwa kì í fàsìkò ṣòfò bó ti wulẹ̀ kó ma. gẹ́gẹ́ bá a ṣe wá mọ̀ wípé ẹni tí ó fi kẹ̀kẹ́ sọ̀kadà ọ̀ranyàn ni kó lọ́rọ̀ nídìí bẹ́ẹ̀ sì ni ẹni tí ń sin gbà a mọ̀ pé kò lówó lọ́wọ́ ìtàn ìjàpá láàsìmọ̀ tó bá ṣe tọ̀bọ ẹja gbìyànjú ká sọ díẹ̀ ńbẹ̀ èyí ni díẹ̀ nínú àwọn òdodo tó ti farahàn sẹ́yìn lórí ètò òdodo farahàn látìgbà tètò yìí ti gbéra sọ níkànnì yìí alimakaraju mina lè ọ̀nà àbáyọ sí bó la ṣe máa rí jẹ rí mu rí ná rí lò nírọ̀rùn tá a ní máa yapa sí ọlọ́run ká tó rí jẹ rí mu. tá à ní máa jíyàn gbé máa béèrè owó tá à ní máa pọfọ̀ pé ọtí ní tán ìgò ìtàn o èmi lágbájá ọmọ lágbájá kówó má tán lọ́wọ́ mi o tá à ní máa ṣe yahoo tá à ní máa ṣe four one nine tá a máa wá lúgọ sábẹ́ pé ìlú le bó la ṣe máa rí jẹ rí mo rí náà rí lò nírọ̀rùn ńlànà tọ́lọ́run àtànábì rẹ̀ òdodo ẹ ti farahàn sẹ́yìn lórí ètò òdodo farahàn. alimakaraju mi ni àníwá ilé òkè gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń rí ìdádúró àìrọ́mọbí láyé bóyá látọ̀dọ̀ ọkùnrin ló ti wá ni bóyá ìṣòro oligospermia ni ìṣòro cytospermia ni ìṣòro oligoathenoteratosospermia ni kí lọ́nà àbáyọ rẹ̀ òdodo ẹ ti farahàn sẹ́yìn lórí ètò òdodo farahàn. alimakaraju mi ni àníwá ilé òkè mi náà nisa. ọ̀nà àbáyọ sí oníranran ìṣòro téèyàn lè ní pàápàá jùlọ tí òjò róyún ní látọ̀dọ̀ obìnrin bóyá endometriosis ni bóyá fibroid ni bóyá polycystic ovarian syndrome ni gbogbo èyí tó wù kéèyàn ní níṣòro kí la ṣe Quran àti sunnah anabi òdodo ẹ ti farahàn seyin lórí ètò òdodo farahàn. ẹ̀yin olùgbọ́ wa ká lè bá àmú wálẹ̀kùnrẹ́rẹ́ ẹja dúró níbi díẹ̀ yìí nínú àwọn òdodo tó ti farahàn sẹ́yìn lórí ètò òdodo farahàn ká tó wá mú tuntun wá àádókè lọ́hùn àádéléeṣẹ́ afẹ́nifẹ́re ẹja aralẹ̀ ẹja atalẹ̀ ẹja aralé ẹja atalé ẹja ṣe ká kọ́lé tuntun mo kí wa ẹ kú kalẹ̀. òdodo ọ̀rọ̀ àfẹnifẹ́re building construction and real estate lọ́mọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ o. anka salika àfẹnifẹ́re building construction and real estate. wọ́n bá ní kọ́lé ra ilé wọ́n bá ní ta ilẹ̀ ra ilẹ̀. àgbà ọ̀jẹ̀ ni wọ́n jẹ́. níbi ká bá ní sàmójútó dúkìá gbogbo. bó jẹ́ ilé tàbí ilẹ̀. àtàwọn dúkìá mìíràn. ọjọ́ ti pẹ́ tí wọ́n ti ń fàwọ́ ìbò bẹ́ẹ̀ ni kò fọ́mọ wọn lọ́wọ́ rí o. bí ilé bá wá koko bí àbáta pààrà. iṣẹ́ ọwọ́ wọn nìyẹn. wọ́n gbàṣẹ́ gbùn tẹ̀ di dán baba idán àràbá bàrà ní gbogbo ilẹ̀ kílẹ̀. gbogbo ẹni tó fẹ́ dùn nílé iléeṣẹ́ afẹ́nifẹ́re beauty construction and real estate nílẹ̀ yìí tàbí lókè òkun ẹ fọkàn balẹ̀ ìdí àbá ni pé kò sọ̀rọ̀ ẹ lọ bá mi wò wá lọ́rọ̀ wọn ojú àwo làwo fi ń gbà bẹ̀ gbogbo bí sẹ́ bá ṣe ń lọ lórí sáìtì yín lẹ́ ó máa wò kedere pẹ̀lú application iléeṣẹ́ wọn olótìtọ́ àti olódodo tó ṣe é fọkàn tán ni wọ́n jẹ́ àwọn kì í fepo bọyọ̀ fún oníbàárà ẹ̀yin náà ṣe bí ọlọ́gbọ́n dorí ẹja mú lónìí ẹ kàn sí wọn ní ọ́fíìsì wọn tó wà ní nọ́mbà twenty six àkàsọ̀ ọ̀yọ́ opposite award clothing nílùú ìwò ẹ tún lè kàn sí wọn shopping complex òkè àfọ́ ìwò ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ lè whatsapp wọn zero eight one three zero nine six three zero four eight Afẹ́nifẹ́re building construction and real estate àgbámà ni wọ́n jẹ́ gbogbo kọ̀ǹgílà abánikọ́lé ẹgbà bẹ́ẹ̀. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. bẹ́ẹ̀ni ní ìbámu pẹ̀lú àyá alukur'an alápọ̀nlé yìí òjíṣẹ́ Ọlọ́run sọ wípé Allah dá ẹ̀san kankan láì dá ìwòsàn rẹ̀ ìdí nù tá a fi ṣàgbékalẹ̀ ṣìfáàlù yusra islamic spiritual healing home and counseling center fún gbogbo èèyàn tó fẹ́ gbàtọ́jú tó péye ìwòsàn ìrọ̀rùn nílànà quran àti sunna níbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú àìsàn bíi ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ọkọ̀ ọ̀run àlákàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tún lè rí àwọn èròjà àwòsàn bíi abatu sauda saitun oyin ògidì tùràrí àdúrà lóríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé ni wọ́n fi ṣàyẹ̀wò àgọ́ ara yín ṣáájú ìtọ́jú tó péye àyè tún wà fáwọn èèyàn tó fẹ́ fìmọ̀kúmọ̀ nípa ìtọ́jú ńlànà sunna ẹ kàn sí wọn ní ìwòsàn ìrọ̀rùn worldwide sonotherapy center ọ̀làǹbí wọn nínú area opposite Ahuman College of Education Ibadan Road Iwo Osun State ó sì jẹ́ ní ìwòsàn ọ̀run street opposite reservoir beside Rex Varsity Nursery and Primary School Costain area Òṣogbo àti number fifty five Èbúté Road beside Goldenus Bakery opposite Fentana Estate Ìbàfò Ogun State telephone zero eight zero three four four two nine six nine seven tàbí zero eight zero five three six seven eight four seven four bó sì jẹ́ lórí ìtàkùn ayélujára www.iwosanirorun.com ṣìfáàlù Yusra Islamic Spiritual Center aṣíwájú nìyí nípa káṣẹ́wòsàn nílànà súnà. ẹ kú ìgbádùn ètò òdodo farahàn látẹnu imam abdulwahid tijani adeoye zero eight zero five three six seven eight four seven four ètò ń tẹ̀ síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò òdodo farahàn gẹ́gẹ́ bá a ṣe ń gbìyànjú láti tẹ̀ sọ́wọ́ wájú ẹ láǹfààní láti gba òòsàn Allahu Akbar ńlànà quran àti sunnah anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn àyẹ̀wò tó péye láti gbogbo ọjọ́ monday sí ọjọ́ wednesday láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago kan ọ̀sán ní ìwòsàn rọrùn worldwide sunnah therapy center ìwòsàn rọrùn street agbègbè costain nílùú òṣogbo tó bá ti wá di gbogbo ọjọ́ àlàmísì eléyìí ò ní good news fún gbogbo aráàwọ̀ tó bá ti di gbogbo ọjọ́ àlàmísì báyìí àti gbogbo ọjọ́ jimá ẹ máa láǹfààní àti gba àwòsàn ńlànà quran àti sunna anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn àyẹ̀wò tó péye ní ìwòsàn rọrùn worldwide sunna therapy center ìwòsàn rọrùn bus stop ọ̀làǹbíwọ̀n nínú area ìwó ìbàdàn road nílùú ìwó a máa máa fi ọjọ́ àlàmísì kùnì kí ló fà á òun náà ni pé àwọn èèyàn tá à ń lé padà ti pọ̀ jù àwọn èèyàn ń kọ́ọ̀lù wọ́n ń bẹ̀bẹ̀ àwọn èèyàn ń fẹjọ́ wá sùn àwọn èèyàn káàkiri eléyìí ló fà á tá a fi sọ ìlú Ìwó di ojo méjì ojo meta nílùú osogbo ojo méjì báyìí láti ose tí ń bọ̀ lọ nílùú Ìwó tí í alamisi ọjọ́ Àlàmísì àti ọjọ́ Jímà tó bá ti wá di sátidé tó kányìn oṣù pátá ibi tẹ́ ẹ ti lè gba ìwòsàn ńlànà Quran àti sunna lẹ́yìn àyẹ̀wò tó péye òun ni ìwòsàn rọrùn Worldwide Sunna Therapy Center number fifty five Ebute Road ẹgbẹ́ olú fila two ìdojúkọ fentana estate gate nílùú bafo. zero eight zero three four four two nine six nine seven zero eight zero thirty four forty two ninety six ninety seven gbogbo ètò tá à ń ṣe yìí lẹ́lẹ́ wò kedere bá a ṣe ń ṣe yìí ní orí facebook ẹ sátẹ ìwòsàn rọrùn sunna therapy ìwòsàn rọrùn sunna therapy bẹ́ẹ̀ náà ni lórí tiktok ìwòsàn rọrùn prophetic medicine ẹ láǹfààní láti máa wò wá kedere kedere tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa ìjẹ́jọ́ la bẹ̀rẹ̀ ọ̀rìn kínníwí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àṣàsí àti àwọn ntòrọ̀mọ́ lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run ọ̀nà mẹ́sàn-án tí àṣàsí pín sí òun náà la fẹ́ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ká máa ṣàlàyé ẹ̀ ká lè bá a lè gbáradì ká lè bá a lè mọ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí wọ́n pín àṣàṣì sí òun náà ní tá a mọ̀ sí sihiru alihawatif kí ni ìtumọ̀ rẹ̀ kí làlàyé tó rọ̀ mọ́. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí wọ́n pín àṣàṣì sí ẹ̀yin olùgbọ́ wa òun la mọ̀ sí sihiru lemo ibà àṣàṣì kéèyàn máa nífẹ̀ẹ́ ẹni tí ò yẹ kó nífẹ̀ẹ́ kó máa nífẹ̀ẹ́ rẹ̀ lágídí kí làlàyé tó rọ̀ mọ́ lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin ẹrú sí ọlọ́run ó la mọ̀ sí sihiru tẹ́fúrì àṣàsí asòpinya láàrin olólùfẹ́ méjì àlàyé rẹ̀ ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin olùgbọ́ wa òun la mọ̀ sí síkírùlẹ̀ kòmọ́ọ̀lù àṣàsí adéjúmọ́lé kan ṣàṣì èèyàn kí èèyàn máa déjúmọ́lé kí làlàyé ẹ̀ kí lọ́nà àbáyọ ẹ ṣe sùúrù pẹ̀lú ògo ọlọ́run ẹlẹ́ẹ̀karùn-ún òun ni síkírùlẹ̀ mọ́rọ̀t aláìsàn kan ṣàṣì èèyàn kí èèyàn máa fi gbogbo àsìkò ṣàìsàn kó ní káàdì ní gbogbo ilé ìwòsàn tí ń bẹ lágbègbè rẹ̀ kí làlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kí sì lọ́nà àbáyọ á ṣàlàyé ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹfà òun la mọ̀ sí sikiru tahayil àṣàṣe alálùpàídà kan sa nǹkan sí èèyàn kó jẹ́ pọ́tọ̀ ní ti ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní ti èèyàn ń rí ẹ̀yin olùgbọ́ wa kí làlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kí sì lọ́nà àbáyọ àlàyé rẹ̀ ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run. ẹlẹ́ẹ̀keje òun náà la mọ̀ sí sikiru nasif àṣàṣì aláwọ̀ ọ̀dà nǹkan oṣù obìnrin kéèyàn máa ṣe nǹkan oṣù kọjá ajọ́ tí fi ń ṣe tẹ́lẹ̀ tó sì jẹ́ pé wọ́n sa àṣàṣì burúkú ni kí làlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni ìwòsàn nípa rẹ̀ kí lọ́nà àbáyọ á ṣàlàyé ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀yin olùgbọ́ wa òun ni síhírù ta àti lùzíwájì kásà sí ìyàn kéèyàn má rọ́kọ fẹ́ kálóbìnrin ni kásà kéèyàn má rí ìyàwó fẹ́ ká lọ́kùnrin ni kí ni ọ̀rìn kí ni àlàyé nípa rẹ̀ kí sì lọ́nà àbáyọ pẹ̀lú ògo ọlọ́run a máa ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun ni kásà síyàn ya wèrè ọlọ́mọṣà ìdáàbò rẹ̀ bò wá kéèyàn ságolo láti ìlú Òṣogbo lọ sílùú Àbújá ọlọ́mọṣà ìsọ wa ń bẹ̀ dáàbò bò gbogbo ẹ̀ láṣẹ ọ̀rìn pẹ̀lú ògo ọlọ́run lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan ọlọ́run mọ́sàsí rọrùn fún wa ó tó kétò náà gbà wá tó bí tí ó tó ṣùbí méjì mẹ́ta abẹ́ allah kọ́lọ̀ mọ́pòkù ní sọ̀rọ̀ kọ́lọ̀ sí rọrùn fún wa ká tó wá mú tá a mọ̀ sí awatif àṣàṣì àlàyé nípa rẹ̀ àdókè lọ́hùn gbogbo èèyàn tó fẹ́ ṣiṣẹ́ hajj ní ti pípé ẹ súnmọ́ mi níbí ẹ sì mi létí ìwòsàn ìrọ̀rùn hajj and umra services ní kónisòdì ṣiṣẹ́ hajj nílànà àṣeyege àwọn lágbèrò ìrìn àjò ẹ̀sìn tí kọ́ni lẹ́sìn yékéyéké tẹ́ ẹ fi lè ṣe umrah ṣe hajj nírọ̀rùn ọ̀kan ọ̀jọ̀kan ìlànà tó mọ́yán lórí ń bẹ lọ́dọ̀ tiwọn tẹ́ ẹ fi lè pé níṣẹ́ yanjú ohun gbogbo ìtọ́kasí nínú ẹ̀sìn àsìnlà tẹ́ ẹ fi lè ṣe umrah ṣe hajj láìpẹ́ dín níṣẹ́ tí wọ́n mọ kí lọ́lọ́run àtòjíṣẹ́ ńlá wí tí wọ́n tún jagudugbẹ̀ nínú ìmọ̀ ẹ̀sìn. gbogbo ẹni ó bá ṣe tán kó bá wa ká lọ o àwa wọn la ó jọ gàrà fọ́ọ̀dún tá a wà ń bẹ̀ yìí a ó jọ tàwáàfù ṣiṣẹ́ gbọrẹ ni. gbogbo èèyàn tó ń múra mọ́kà tó ń bẹ̀rù àgbédá ìwòsàn ìrọ̀rùn hajj and umrah services náà ni ẹ wárí kẹ́ ẹ bá lọ. wọ́n ti rìn jìnnà pẹ̀lú ètò àti ìlànà tó mọ́yán lórí wọn ò sì ní já yín kulẹ̀ sílé àjèjì. ẹ kàn sí wọn ní nọ́mbà fifty five Èbúté road opposite Ventana Estate beside Gardeners Bakery, Ibafo, Ogun State. Iwo ìrọ̀rùn. Street opposite Reservoir, Costain Area, Oshogbo. Telephone 080 344 29697. Iwo four Hajj and Umrah Services. Ẹni mọ̀nà ló ẹ kú ìgbádùn ètò òdodo farahàn látẹnu imam abdulwahid tijani adeoye zero eight zero five three six seven eight four seven four ètò ń tẹ̀ síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò òdodo farahàn gẹ́gẹ́ bá a ṣe ń gbìyànjú láti tẹ̀ sí ọwọ́ iwájú. ìròyìn ayọ̀ fún gbogbo ará ìlú Ìwó lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ni pé látàrí ipá wọn tí wọ́n ń wá ní ọjọ́ Jímọ̀ ẹyọ kan tá à ń lò ó ti pọ̀ jù àti wá sọ ìlú Ìwó di ọjọ́ méjì Allahu Akbar torí pé ìlú ẹni òun náà nílùú ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la máa ń dá padà lásìkò bá ti lọ kò sí dídá èèyàn padà mọ́ ẹni tó bá rọ̀ lọ́rùn kó wá níjọ́ àlàmísì láàrin aago bíi mẹ́jọ àárọ̀ sí aago bíi méjìlá ọ̀sán tó bá ti dọjọ́ jimá náà aláǹfààní àti wábẹ̀ láago bíi mẹ́jọ àárọ̀ síbi aago bíi méjìlá ọ̀sán. alakb lati ojmonde si ojo weesdey Therapy niwoson wodre sona Street pesenta iwos ron steeti agbegbecostel nlo sogbo gboo gboo satorde tobet1 iwos ron wadsone tera Therapy Centre No. 55 ebute rod egbe loma fila t2 dojucofentana stati nlubefo 80 42 9697. 0034429697 ẹ jẹ́ á mú alákọ̀ọ́kọ́ ẹ̀yin olùgbọ́ wa nínú ọ̀nà mẹ́sàn-án táwọn ẹni bí máa ń gbà sa àṣàṣì sí yàn tá a pè ní sihirul hawatif tá a bá ní sihirul hawatif kí ni jẹ́ bẹ́ẹ̀ òun náà ni kẹ́ni bí kan alásàsí kan ìka èèyàn kan kó lọ bá àwọn alásàsí ẹgbẹ́ rẹ̀ pé kán bóun sa àṣàṣì sẹ́nìkan kẹ́ni náà má bàa nífọ̀kànbalẹ̀ àwọn tí wọ́n máa ń sá sí làwọn èèyàn ńláńlá láwùjọ àwọn tí ọ̀rọ̀ wọn ti ń gún régé tí wọ́n ń lọ ibi iṣẹ́ wọn tí wọ́n ń nítẹ̀síwájú nínú iṣẹ́ tí gbèsè ayé wọn kún fún lọ́síwájú àwọn ẹni bíi oníke takẹ́ni mọ́ni èèyàn lọ́nà kan àbọ́nà míì wọ́n wàá lọ bá lásàsí kó bá wọn sàsí wọn kán má bàa nífọ̀kànbalẹ̀ mọ́ sẹ́ni tó bá nífọ̀kànbalẹ̀ ni ó lè mójútó máa sẹ́ni tó bá nífọ̀kànbalẹ̀ ni ó lè mójútó sẹ́ kí wàá ni wọ́n máa ń ṣe sírú wọn ẹ̀yin olùgbọ́ wa wọn ó wàá sa àṣà ṣiṣẹ́ ni náà tí bá ti ń fojú lé oorun tíntín báyìí àwọn àlá burúkú burúkú ni ó máa lá ibi títí máa ń bẹ̀rẹ̀ nìyẹn kódà kéèyàn jẹ́ permanent secretary àbí èèyàn jẹ́ director níbi iṣẹ́ ìjọba ẹ̀yin olùgbọ́ wa tó bá wò pé ó fẹ́ rẹra díẹ̀ kó nọra gbórílé tébù lẹ́nu iṣẹ́ olú ọlọ́run ọba mi o àlá burúkú burúkú ni ó máa lá ibi tí ó ti máa bára rẹ̀ ibi tó lágbára ni tó bá tiẹ̀ wá lọ sùn lálẹ́ ah, aláhu Akbar àwọn àlá rádaràdan náà ní mọ́lá eléyìí ni ibi títí máa ń bẹ̀rẹ̀ ẹ̀yin olùgbọ́ wa tó bá ti wá di pé wọ́n ti wá yín iná àṣàṣì náà sókè yẹn ó máa gbọ́rọ̀ yálà lójú àlá ni àbí lójú ayé tí ó sì ní rẹ́ntì ń bá sọ̀rọ̀ tó bá wá lè pin tán ẹ̀yin olùgbọ́ wa wọ́n ó máa fọwọ́ tọ́ọ̀yàn lẹ́yìn wọn ò mọ̀ fọwọ́ tọ̀yàn lára lọ́tún àbí lápá òsì wàláhì èèyàn nírẹ́ni tí ń fọwọ́ tọ̀yàn. eléyìí bí n ti rántí ọ̀pọ̀lọpọ̀ mo rántí bíi ogún ọdún sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n pè wá lọ sílùú kan tí a mọ̀ sí ọ̀gbàgì àkókó níwájú àkúrẹ́ lọ́hùn níbi tí wọ́n ti sarú àṣà sí sí ìyá náà pẹ̀lú rírán àlìjẹ̀nú sí ìyá náà láti lọ́ọ́ máa gbé àwọn àlá burúkú burúkú wá ọ̀rọ̀ ti wá tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn ẹni bí bóyá lẹ́bọ lóògùn ni bóyá àwọn oṣó ni àbáwọn àjẹ́ wọn à lè dá nǹkan ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn àlìjànú ni máa ń jẹ́ ìránṣẹ́ fún wọn kò dẹ̀ sí tí wọ́n fi máa ń rálìjànú ránṣẹ́ bẹ́ẹ̀ bí ò ṣe wípé a lè rálìjànú àlìjànú lágbára láti ṣàbòrú sí ìyàn nígbà tá a kú ní rí síbẹ̀ ní tẹ́ bá rí lẹ́mùú ló fi jẹ́ pé eléyìí ni ìtumọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń tà mọ̀ sí sihirul awatif ẹ̀yin olùgbọ́ wa jẹ́ nípa ìrọ́dú sihirul awatif tàbí alamati sihirul awatif kí làwọn àmì tá a fi mọ̀ wípé àṣàṣì tí wọ́n ṣàṣìyàn òun náà ni àṣàṣì mọ́nìfọ̀kànbalẹ̀ àṣàṣì alálàákàlà ẹ̀yin olùgbọ́ wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alamul masfu'a frightening terrible scary dreams terrible nightmares àwọn àlá tó le jù àwọn àlá ń bẹ ẹni tó kàn ló mọ̀ ọlọ́mọfàbòrú ṣe wá díẹ̀ nínú àwọn ìrírí àlá tá a ti gbọ́ rí bóyá mo ti sọ náà lórí ètò wa yìí rí arábìnrin kan mùsùlùmí ni wọ́n kódà ẹni tí ń múra tí ń lọ hijabu ni wọ́n wá máa ń láwọn àlá kan ìlú òyìnbó lẹni náà wà ibẹ̀ náà ti wá gbà wòsàn ní ẹ̀ka wa tí ń bẹ nílùú Òṣogbo ẹ̀yin olùgbọ́ wa tárábìnrin bá ti sùn báyìí lálẹ́ àǹtí rẹ̀ kan ti kúrò láyé àǹtí ni ó lajú rí tó bá ti wá lajú rí àǹtí yẹn ẹ̀yin olùgbọ́ wa àǹtí yẹn yóò wá fa ẹgbà kan jáde yóò bẹ̀rẹ̀ sí máa na arábìnrin náà arábìnrin yìí sì jẹ́ni tọ́lọ́run ọba àlékè ọládá tó rẹwà púpọ̀ àfi bí òyìnbó ni èèyàn funfun ni gbogbo ara rẹ̀ òun náà ni ó wàá dúdú pẹ̀lú àpá ojú ẹgba nígbà tílẹ̀ bá mọ́ kí wá ṣe pé yóò lé yóò fojú lílù yẹn nìkan hàn ara ríro yóò máa wá bẹ́ni náà fínra ara ríro tó le koko Allahu Akbar ẹni yìí gbọ́ nípa wa lórílẹ̀‐èdè United Kingdom ẹ̀yin olùgbọ́ wa wọ́n wá sí wòsàn rọrùn lóṣogbo àṣerúkíyá fún wọn pẹ̀lú ògo Ọlọ́run àlìjànú ni wọ́n ránṣẹ́ ni náà àlìjànú yẹn ni wọ́n á ń gbé àwòrán àǹtí rẹ̀ tó ti kú wọ̀ bẹ́ẹ̀ sì ni ẹni ẹlẹ́ni ti kú lẹ́ni tí ò mọ nǹkan àṣerúkẹ́ afárábìnrin náà Allahu Akbar ọlọ́nikálíjànú jáde ẹni yẹn tún padà sùn lálẹ́ òun wọ́n tún láàlá yẹn náà tí àwòrán àǹtí wọn tó ti kú láyé yìí tẹ́ni yẹn tún fẹ́ máa nà wọ́n pẹ̀lú ẹgbà tó mú dání ṣùgbọ́n pẹ̀lú agbára ọlọ́run àtagbára alukur'an Allahu Akbar wọ́n gba ẹgbà yẹn lọ́wọ́ rẹ̀ wọ́n na tiẹ̀ ta tó sá eré padà látijọ́ náà ni wọ́n ti lálàá bẹ́ẹ̀ mọ́ kódà ìgbà náà la fẹ́ ralẹ̀ mọ́sálásí wa nílùú Òṣogbo ẹni yìí wọ́n sì bùn wa ní two hundred thousand naira pé àwọn fi dá sí tọ́lọ̀ ló fi já sí wípé agbára ń bẹnu Al-Qur'an ẹni tó lówó tẹ́rù bóyá tí ó fi taná ló mú aláwòde kí n lo èdè àwọn ará Ìlọrin tàbí kí n sọ pé ó kù díẹ̀ káàtó fún mùsùlùmí tó jẹ́ mùsùlùmí a. Ah tí wàá tún wà tí ò sọnù káàkiri àìmọye àwọn èèyàn ni wọ́n ń gba ìsìláàmù níwòsàn rọrùn yálà bóyá àwọn tó yẹ pé ìsìláàmù nípìnlẹ̀ wọn ni kódà níjẹ́ ẹ̀ẹ́dógún arábìnrin kan ti ń jẹ́ Taibat Tọ̀yíbà wọ́n ti rìn lọ kánrin kése ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ni wọ́n ti gbà ọ̀pọ̀lọpọ̀ orí òkè ni wọ́n ti lọ apàdà serúkíá fún wọn náà ni ńgbà tán wá rí i pé àwọn ti lálàáfíà fúnra wọn ni wọ́n gba kẹ́límà àṣáàdù anla ilaha illallah tí wọ́n sì padà sínú islam níjẹ̀ẹ́dógún ó fẹ́ẹ́ mọ́ sí ọjọ́ kan táwọn èèyàn ní islam látara pé wọn ó ti ná gbàrà wọn ó ti ná gbòòrò wọn ó ti lálà sí ara wọn káàkiri wọn ó ti jà wọn lólè owó wọn ó ti jà wọn lólè ara wọn padà ń padà wá sẹ́sẹ̀ àárọ̀ wọn ní islam náà níwọ náà tó ń gbọ́ wa n tó dáa fún ọjù náà ni kó o padà sínú islam gbogbo orí òkè tó ń lọ káàkiri kò lè ràn ọ́ lọ́wọ́ n tó dá wa lójú là ń sọ àwọn tẹ́ ń lọ ń sábàgà wa náà ni wọ́n ń dọ́gbọ́n sá wa fún sòrò ayé tiwọn gangan allahu akbar eléyìí òun náà ni àmì alákọ̀ọ́kọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn máa lálàá wípé wọ́n ń ṣẹ́wọ́ sí èèyàn wọ́n ń pè èèyàn lọ ò sì mọbi tí wọ́n ń pè èèyàn lọ àwọn gbogbo ń tàǹkà yìí a rí nínú Absalam tí wọ́n porúkọ rẹ̀ ní sọ́rímù batar fitasọ́dé saharatulẹ̀ asirari bẹ́ẹ̀ ni àwa ti wá tú ní yorùbá pọ́nbélé tẹ́ẹ̀mọ́ rí ní page eighty two nínú tíra wa tá a pè ní ìsọ́ àti ìwòsàn ẹ mọ̀ bálàyé lẹ́kùnrẹ́rẹ́ ń allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin olùgbọ́ wa nínú àwọn àmì tá a fi mọ̀ yí pé àṣàṣì tí wọ́n ṣàṣẹ́ nìkan ti ń fún níṣòro tí òjò nífọ̀kànbalẹ̀ síhìrò lè hàwá ti fún ni. Soror, asasi alalakala asasi mánífọkànbalẹ̀ ni òun náà ni kéèyàn máa gbọ́rọ̀ yálà lójú àlá àbí lójú ayé kó má sì rẹntì ń bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan gbà tá à ń ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin torí àsìkò ẹ̀yin olùgbọ́ wa òun náà ni kẹ́sìrọ́tù sakuk wàlúwàsíwàsà kéèyàn máa rorò kéèyàn máa ṣeyèméjì lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yóò dédé dúró pé àbí kóun jáná mọ́ mọ́tò lẹ́nu ni má jáná mọ́tò lẹ́nu dákun torí ọlọ́run o ẹlòmíì lè rò pé ṣé kóun kó sí kànga ni àìmọye àwọn èèyàn tó ti fẹ́ kó kànga tí wọ́n ra mú gbogbo àwọn tí wọ́n ń bẹ́ sínú odò ọ̀sà lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n lọ ń pokùnso àwọn tí wọ́n ń bẹ́ látòrí ilé tí wọ́n hara wọn lè mọ̀ ibi ròyìnròyìn aburú yìí náà ló ti bẹ̀rẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yọ́ olùgbọ́ wa òun náà ni kẹ́sìrọ́tù ṣakọ́ bainal asidikọ́ wàlẹ̀ abaib kéèyàn máa ṣeyèméjì nípa àwọn olólùfẹ́ èèyàn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alábàágbé alábàájí alábàásùn kéèyàn máa rọ aburú nípa wọn. ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀yin olùgbọ́ wa òun náà ni pé kéèyàn máa lálàpọ̀ ń jábọ́ láti ibi tó ga kéèyàn máa jábọ́ láti ibi tó ga lójú àlá àbí kéèyàn fẹ́ gòkè kan kéèyàn má rí gùn ó làwọn àfa ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀keje ẹ̀yin olùgbọ́ wa òun náà ni à ń yàrọ̀ fí manamihi kéèyàn máa lálà níbi àlá rẹ̀ hayawanat tatoridowo filimanam kéèyàn máa rí àwọn ẹranko ńláńlá bíi kìnìún àwọn ẹranko abìjà Allahu akbar ká máa léèyàn káàkiri lójú àlá ẹlòmíì yóò jí báyìí yóò kàn ti làágùn gbogbo aṣọ ní ó ti tutù látara ìbẹ̀rùbojo ojú àlá tó le koko kódà eléyìí ìlú lẹ́sà ló ti ṣẹlẹ̀ bó bá dàbí ẹni pé à ń sọ ń arábìnrin kan lálàá pé wọ́n ń lé òun òun ṣe wá sá eré òun kàn já sínú kòtò kan lójijì ẹsẹ̀ kan yóò jí báyìí lórí bẹ́ẹ̀dì kó jìnnà padà báyìí ẹsẹ̀ ti kan kódà Allahu Akbar ẹni náà kì í ṣe mùsùlùmí ló fi jẹ́ pé àwọn àlá oríṣiríṣi àwọn èèyàn ti sọ fún wa pẹ̀lú ìrírí wa fún ọdún mẹ́rìnlélógún kódà ẹnìkan ńlá làǹjọ́ kan wọ́n lé bàtà rẹ̀ já nígbà tí ó fi jí báyìí pẹ̀lú pólàgùn pẹ̀lú bẹ̀rù bójó yóò lọ wẹnu ọ̀nà báyìí bàtà tó bọ́ọ̀lẹ̀ lálẹ́ àná ti já kódà àti róbìnrin kan rí tán mú wá bá wa níwòsàn rọrùn látara pé obìnrin ni tó wá jẹ́ ẹ̀ńtọ́kùnrin ò súnmọ́ rí gbogbo ìwádìí làwọn dókítà ṣe wọ́n rí i pé ọkùnrin ò súnmọ́ rí torí pé wàá máa ń lálà ìbálòpọ̀ ń gbogbo ìgbà àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó sì kọ̀ǹfàmù pé oyún ń bẹ́nu ẹ̀ ọkùnrin ò ẹ máa wo aburú tí ń bẹ níbi àwọn abu tọpọlọpọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìran láwùjọ wa ẹlẹ́ẹ̀kẹjọ tó to àwọn àmì tá a fi máa dá àṣà sí alálàkálà naa òun náà ni kéèyàn máa bára èèyàn láwọn egbin bi bíi ilé bi bíi orí àkìtàn kí wọ́n bára èèyàn nínú kijikiji níbi tí ò ti sẹ́nì kankan àbí lórí àpáta àbí lórí òkè gbogbo àwọn àmì yìí òun làmì táwọn àfa olùmọ̀ tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ wípé èyàn ó máa rí ṣébi ń ṣe ọ wà náà ni ń tu ọ́ wà ṣébi ń ṣàṣe ọ wà òun náà ni ń tu ọ́ lẹ̀ níbi àṣàṣe wà ọlọ́run bá bẹ̀ ọ́ mọ́sà ìtúbọ̀ máa lò wá ń sábàbí dáadáa fáwọn èèyàn ọlá agbára ọlọ́run ọlá ògo ọlọ́run. alákọ̀ọ́kọ́ ẹ̀yin olùgbọ́ wa òun ni pé gbogbo ẹni tásàsí ń bẹ lára rẹ̀ tóun gan sì ti mà látara ọ̀rìn àlàyé wa yìí ẹnìyẹn kó kọ́kọ́ gbà wípé ọlọ́run ọba lọ́ba olùṣèwòsàn kò sí ọgbẹ́ kan tẹ́nìkan lè dá kò sí agbára kan tẹ́nìkan ní tó dàbí agbára ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni àlìmọ́fárù ọ̀dọ̀ ọlọ́run ọba ni ẹjẹ́ sá lọ káwá gbà wòsàn ńlànà kí lọ́lọ́run lànà bí ìwé alákọ̀ọ́kọ́ a wàá ṣe rókèyà tó gbóná janjan fún ẹni tí àṣàṣì alálàkálà ń bẹ lára rẹ̀ tí ò bá wá sásìkò a lè ka àwọn àyàtò ìbùtọ́lù síhìrì nìkan àwọn àyà tá a fi máa ń bàṣàṣì jẹ́ nìkan a lè kà á ṣùgbọ́n tá a bá ráyè kákó kàrókíá láti bẹ̀rẹ̀ dópin lẹ́kùnrẹ́rẹ́ eléyìí ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wa òun ni wípé ẹni tásàsì yìí bá wà lára rẹ̀ kó jìnnà gédégédé sí àwọn àwòrán irú ilé torí pé àwọn alásàsí máa ń ṣe nǹkan kan tí wọ́n bá rán àlìjànú sí èèyàn láti lọ ṣàmúṣe àṣàsí tí wọ́n gbé dìde àlìjànú yẹn lè bá èèyàn lásìkò tí ò lè kọlu èèyàn lọ́nà kan àbọ́nà mi bóyá wà lálùwàlá àbá àti sàwọn ìrántí ọlọ́run ọba kan ti ń jẹ́sọ̀ fún wa. ara fọ́tò làlìjànú wà á farapamọ́ sí títí tí ó fi rí èèyàn lásìkò tí ó lè kó síyàn la Allahu Akbar tó fi jẹ́ pé ẹni tó ní síhìrò lè awatif tí wọ́n sa àṣà sí alálàkálà sí ẹ̀yin olùgbọ́ wa kó yàgò gédégédé sí fọ́tò àbí àwọn irinṣẹ́ orin àbórin gangan fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ìgbésẹ̀ ẹni sísùn pẹ̀lú àlùwàlá ẹni tí ó jẹ́ pé tó bá ti sùn báyìí àwọn àlá burúkú burúkú ni ó máa lá tán wá ní omi ẹran wá ń bì kan má dá wọn lóhùn o wọ́n ní omi epo wá ń bì kan má dá wọn lóhùn wọ́n ní kó o má sọ ọ̀gàn funfun kan wá ń bì kan má dá wọn lóhùn gbogbo eléyìí làwọn èèyàn ti ṣe tí wọn ò rọ́nà àbáyọ wọ́n ní kó o gbé ìpèsè kan ẹbọ àbí nǹkan kan lọ oríta mẹ́ta má dá wọn lóhùn wọ́n fẹ́ sọ ọ́ di kèfèrí ni o n tó ṣe àwọn nǹkan kéékèèké ni mùjárọ́bù sí làwọn nǹkan náà n ta ti dánwò tó ṣiṣẹ́ ni ó ní pé kéèyàn máa ṣàlùwà lákòótó sùn lára rẹ̀ ó ti ṣẹlẹ̀ karùn òun náà ni kéèyàn sakitiyan kéèyàn máa tilẹ̀kùn èèyàn pẹ̀lú bísímìlá tá a bá kú tilẹ̀kùn lé wa pẹ̀lú pa yí nǹkan sí lẹ́yìn torí ọmọ ẹ̀dá èèyàn ni kò dáwọn àlìjànú dúró kò dáwọn àjẹ́ dúró láti wọlé ṣùgbọ́n ẹnu ọ̀nà tá a bá ṣe bísímìláì sí kódà kó mọ̀ nílẹ̀kùn bóyá àwọn ilé tuntun ní sáìtì tó jẹ́ pé kọ́tìn nìkan ló wà ń bẹ̀ sáàsì bísímìlá ṣe sẹ́nu ọ̀nà wọn àbí àlìjànú náà dá wọn àbí àjẹ́ náà dá tí ó wàá wọlé eléyìí lára àgbésẹ̀ tí í ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfẹ́ yín olùgbọ́ wa òun náà ni gbígba ibùsùn téèyàn ti ń sùn ti ń lálàábú kó gbọ́nù lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú bísímìlà alahu akbar ẹlẹ́ẹ̀keje ẹ̀yin olùgbọ́ wa òun náà ni pé joko wàá jókòó lórí ibùsùn gbanu ti gbọ́nù lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú bísímìlà wa wàá tẹ́wọ́ ka kúlẹ̀ owó Allahu ẹ̀yọ̀kan kúlẹ̀ kan kúlẹ̀ a'udhu nasi kan èyàn fi pa orí ẹ yóò fi pa gbogbo ibi tọ́wọ́ èèyàn bá dé níbi ara èèyàn Allahu Akbar eléyìí ni ọ̀nà àbáyọ mọ́wàá tí ò sọnù káàkiri bó o lo orí òkè jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ti lo orí òkè síwájú rẹ̀ wọ́n padà wá ìlànà tá à ń kà yìí náà ni wọ́n fi lálàáfíà ni wọ́n fi nífọ̀kànbalẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀yin olùgbọ́ wa lẹ́yìn eléyìí a wà ká Ayatul Kursi àtàwọn àsìkáàrò míì náà tó ní nǹkan ṣe pẹ̀lú oorun sísùn tá a bá lọ wo tíra husnul muslim àbí sọyìn adhikaru tí Imam Nawawi tí wọ́n kọ ẹ máa rí adhikaru qabla nawm ìrántí ọlọ́run tá a máa ń ṣe síwájú ká tó sùn lára rẹ̀ ní Allahumma bismika amutu wa haya lára ẹ̀ náà ni amana rasul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tásìkò nígbà wá láti máa ṣàlàyé ẹ̀ lára ń tá a tún wá ṣe òun ni wípé ẹni tí ó bá dá lójú wípé àṣàsí kan tó ń bọ̀ bóyá wọ́n ti lérí sí ni àwọn àjẹ́ lọ́nà kan àbọ́nà míì á gbìyànjú á ka ááyà tó gbajúmọ̀ ní suratu Baqara ni tá a mọ̀ sí fasayakfika umullahu wa huwa samiul alim fasayakfika umullah wa huwa samiul alim Quran chapter two verse one thirty five ni lẹ́yìn eléyìí tá a bá ti kà á ní sọ̀rọ̀ sẹ́nìkan mọ́ tá a fi sùn lọ pẹ̀lú ògùn ọlọ́run lẹ́yìn tá a bá ti wá jí ń tá a náà ní la ilaha illa anta subhanaka ìní kúntù mina zọlímìn aṣọ mẹ́wàá tí ó máa ṣe déédéé mẹ́wàá fasayak fika umullah wa huwa samiul alim tá a ti wí kó tó di pé a sùn ẹ̀yin olùgbọ́ wa bákan náà òun náà ni pé súrátù sọfàt ká fi sórí fóònù wa ká máa gbọ́ láràárọ̀ súrátù dukhan quran chapter forty four ká máa gbọ́ lálaalẹ́ ká tó sùn tá a bá tún wá fẹ́ sùn ká máa play rúkíyá ká fi sí speaker mode ó láòdù ká gbé síbì kan orí fíríjì la gbé sínú orí kọ́ńbọ̀dù ni ẹjọ́ máa bá iṣẹ́ tiẹ̀ lọ káwa sùn pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwọn aláburúkú burúkú téèyàn ńlá gbogbo ẹ̀ ní ó di àfìsẹ́yìn táwọn àgbàlagbà fà tí wọ́n ń fi láwà ní abẹ́lẹ́ ọ̀hún ọba àlékè ọlá ọlọ́mọṣà ìfiwá lọ́kàn balẹ̀ ọlá agbára ọlọ́run ọlá ògo ọlọ́run. dókítà abdulwahid Tijani Adékúnlé Adéoyè ìwòsàn rọrùn ìmáàmù àgbà fún academic Nigeria aláṣẹ dari ìwòsàn ìrọ̀rùn worldwide ọmọ wọn nílé olúyẹ̀nà ní gídìgbò nílùú Ìwó òun náà ní dágbére fún wa wípé ó dá mi lójú gbangba ó dá mi lójú kedere látọjọ́ òní ń tèmi ó dayọ̀ ó dá mi lójú gbangba. mi lójú gbangba ó dá mi lójú kedere ó dá mi lójú gbangba ó dá mi lójú kedere látọjọ́ òní lọ tèmi yá dayọ̀ ó dá mi lójú gbangba. Ah, ó dá mi lójú gbangba. olúwa ó dá mi lójú kedere. látọjọ́ òní lọ tèmi àdáyọ̀. ó dá mi lójú gbangba. ọlọ́run tó ní mi ó dá mi lójú gbangba. ó dá mi lójú kedere. látọjọ́ òní lọ tèmi àdáyọ̀. ó dá mi lójú gbangba. ọmọ kan ti bì ó dá mi lójú gbangba. bàbá ó dá mi lójú kedere. látọjọ́ òní lọ lọ tèmi á dayọ̀. ó dá mi lójú gbàngbà. ẹkún ò jẹ́ tèmi mọ́ ó dá mi lójú gbàngbà. ó dá mi lójú kedere. látọjọ́ òní lọ tèmi á dayọ̀. ó dá mi lójú gbàngbà. ó dá mi lójú gbàngbà. olúwa ó dá mi lójú kedere látọjọ́ òní lọ tèmi àdàyọ ó dá mi lójú mi yóò rí nira ó dá mi lójú gbangba ó dá mi lójú kedere látọjọ́ òní lọ tèmi àdàyọ ó dá mi lójú gbangba ó dá mi lójú gbangba ó dá mi lójú kedere látọjọ́ òní lọ tèmi àdàyọ ó dá mi lójú gbangba.